tagiri yorùbá abárakàlá fi kọ̀wọ́n fà lọ́wọ́ wípọ́n àwọn eléyìí nídìí kalọ̀ báwọn experts ṣẹ́rá àwọn kìíní kan bẹ experience ni gbogbo tá ń pè lógún wòsàn èèyàn kan ló experience ẹ̀ ló fi sọ pé ó máa ń jẹ́ ìwòsàn náà ṣẹ́rọ̀ tàgírì mo ti lọ jòkó kan rí bẹ́ẹ̀ tí wọ́n ti bèèrè question yìí ọmọ yàwà kan wá ń bẹ́ jòkó ọlọ́ni ní máa ń pa ètò ìlera dáadáa àwọn nípadà wá ń ṣàlàyé pé àwọn kinní yìí gẹ́gẹ́ bí in táwọn kọ́ńtà wọn àwọn padà realize pé tán bá ní kinní kan kó àìsàn kan lọ specific ẹjá wò ṣe connection wà láàrin méjèèjì bẹ́ẹ̀ ni ṣe wá sọ mú ní à ah, ní táwọn àlùfáà mọ́ ń sọ nù tíra náà rèé gbogbo tá à ń pè ní àṣírkù asghar àìní connection papọ̀ òun náà ló jẹ́ kó máa di àṣírkù al-ashwa ṣe lè prúfù ẹ pé títà gírì bá wà nínú ilé ìgbóná ò ní wà nínú ilé hùn kí bóyá ó ti ní àwọn nǹkan kan tí ó mọ fẹ́ jáde lára ẹ̀ bí àwọn kòkòrò bàbátéríà kankan tó bá ní owó tá ń ìgbóná náà àìsàn kan náà ni ó lè jẹ́ bí nǹkan tá ń mú ó lè jẹ́ bí atẹ́gùn tí ń fẹ́ kò tá bá ní àwọn ewé kan táwa kó sínú ilé tí ó pé yóò máa pa gbogbo àwọn kòkòrò bẹ́ẹ̀ pé ṣe láìfi lọ́mọ àpò tó kù sí láìfi but ṣé tàgírì ǹjẹ́ lè kọ̀ǹfàmù ẹ̀ fún wa ibẹ̀ ń lọ́rọ́ kù sí ló fi jásí pé láàárín ohun èmi wẹ́ tó bá mọ̀ tó mọ̀ pa ẹ̀ dáadáa tí ó lè rìnrìnlẹ̀ ọlọ́wọ́ aleykum salaam ha ẹgbẹ́fà aláyọ̀ ẹ wá lo máìkì káyọ̀ ẹ̀ kọ́ lè gbọ́ aleykum alhamdulillah ó wà nínú irú àwọn kan tó jẹ́ pé tẹ bá wà lọ́wọ́ àwọn superstition superstition àwọn ìgbàgbọ́ òdo lásán ni hmm. ó sì wà nínú tó jẹ́ nínú àwọn àdámọ́ tọ́lọ̀ ń dámọ̀ nǹkan yẹn tó yẹ irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ fún àpẹẹrẹ igi kan wà tí wọ́n ń pè ní ìpẹ̀ta mo rò pọ̀ ọ̀bọ̀rọ̀ wa mọ̀ ó máa ń tàbí sóró báyìí tó yẹ nínú àdámọ́ àti inú tó Yorùbá máa ń sọ tẹ bá kọ́lé sínú gbó tẹ́jọ wá yọ yín lẹ́nu ẹ̀rù wọn pè kẹlọ wá igi ìgbẹ̀ta kẹjú sára ń dìyẹn ẹ̀ nígbúrò ìjùmọ̀ pẹ̀lú ògbọ́lọ́gbẹ̀ tẹ̀rí pé ọ̀kan lẹ́yìn náà tún wáyé tó àwọn eléyìí rí pé àlákọ̀ ń bẹ láàrin wọn irú tẹ́bá ń serú kí á ń sìn a rí pé ó wà nínú tíra àtìbù nábàwí àtàwọn tíra ní pé kéèyàn lo kistole ind nítorí wọ́n jẹ́ nǹkan tó mọ́ ń bá àwọn jínú ẹ wá rí pé ọ̀nà méjì tí wọ́n lọ hmm. kódà gan ọmọ gbọ́tí kan máa ṣe nígbàdàn sọ láìpẹ́ yìí wọ́n ní kí sùlìndì yẹn pálí rẹ̀ rẹ́dì báyìí mú ní àà títí pẹ tálẹ̀ ń sọ yìí kí sùlìndì gẹ́gẹ́gẹ́gẹ́ òun kọ́ yẹn tó yẹ bẹ̀dí ìtùkọ́ wọn ohun tó jọ níbí iná wọn fi pé ní kí sùlìndì òun kọ́ ní kí sùlìndì ẹ wá rí wu dáadáa tá a máa ń bá pàdé lára kí sùlìndì yẹn tẹ́ bá lo ìpẹ̀tà náà fún à ń bá pàdé láti wá tó jẹ́ ká mọ̀ pé àwọn àdámọ́ kan tọ́lọ́wọ́n bá dámọ́ kìíní yẹn ni irú àwọn jínù tí wọ́n bá ya pàpá àkúrú jínù ń sìn tó irú kínú kístòlì indi yẹn lásìkò tí jínù yẹn bá ń lọ́gbọ̀n wọn níjáde kìnnìkan ìgbà tọ́lọ̀ tí Allah bá fẹ́ sóye tẹ bá bù sínú náà pẹ̀lú èéfín yẹn tẹ wá dórí ẹni yẹn kòrò tó bá gbà bó ṣe rí kọ́ ní òrì mo rò pé lẹ́nu ṣe ẹ bá àwọn prof àbí ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ṣé ẹ mọ táwọn ọmọ handu torí jírù yẹn yarí bẹ̀t ọlọ́run padà fa kápá apá ká gbẹ̀yìn pẹ̀lú gbígbé gbarú àwọn nǹkan tó jẹ́ nǹkan ìlú bẹ́yẹn ṣùgbọ́n ti rú ti ti tàgírì tí wọ́n sọ yìí ó ti pẹ́ tàbí tá a bá wo àǹfààní tàgírì tẹ́ bá gé sínú omi tó yé tẹ́ bá mú ó ní àwọn kankan tọ́lọ́run bá máa ń lò ní sábàbí fún tá a mọ̀ wípé àwọn èròjà tọ́lọ́run dá sínú rẹ̀ ó ṣiṣẹ́ fún àwọn àmúdì kan bẹ̀ká fi sínú ilé pé yóò mọ dáa burú padà bí kò ní jẹ́ kígbò náà wáyé mi mọ àláfọ̀ tí ń bẹ láàrin òun àti irú nǹkan bẹ́ẹ̀ ilé ìjẹun ti jẹ. ẹnìkan láwọn ti sáré kan kankan nípa tàgírì yẹn. ok báwo pé bóyá kò lè jẹ fáyínà. àǹfààní ọ̀dà kátó kọ́ọ̀tì bisimilá. aleykum salaam. náà ẹ wá sọ sínú máìkì kí o gbọ́ ayé lè gbọ́. Ah, aláwọ̀ kọ́ pé mo kí sí ìtura torí pé wọ́n máa ń sọ̀rọ̀ lórí tó bá ní ṣe pẹ̀lú nùsùsù so iná fi sẹ́nu kù lórí tó ní ṣe pẹ̀lú àlámàrí ìtọ́jẹ́ tí mo bá wí pàápàá jùlọ kan jẹ́ complementary and alternative medicine so wọ́n dẹ̀ sọ wọ́n pàṣàkèsí ọ̀gá pé tí nǹkan yẹn bá ní ṣe pẹ̀lú pé ó ní contact pẹ̀lú nǹkan míì nǹkan sí wípé ó sì wà lẹ́lẹ́yẹ o so yọ́ mọ̀ sẹ́bà láìní ní túfù kan tó jẹ́ pàtó so gẹ́gẹ́ bí wọ́n ti sọ nípa náà ni pé oògùn tá a lò ó ní reaction kan tí ó lọ bá nínú ara ni so ó dẹ̀ ní contact pẹ̀lú system wa at that point so bákan náà tí a bá jẹun so ọ̀ràn yẹn náà ni pé a lò bọ ọ̀rọ̀ oògùn orí báyìí nígbà mi so bákan náà kí ni reaction tí àlùbọ́sà fún wa tí a gé sílẹ̀ ojú ẹsẹ̀ ní ẹ tó bá gé àlùbọ́sà yọmọ ìpé tàbí tó bá ń gún lọ́wọ́ yọmọ bí ó sì máa fílẹ̀ nínú ojú pàápàá jùlọ ẹ tí ó bá ní àìsàn kan míì ní ojú yóò máa fílẹ̀ ju ẹlòmíì lọ so àwọn mímọ̀ ní wọ́n náà pàǹtì ẹ̀ tọ́pẹ́ tí wọ́n bá jùlẹ̀ tí wọ́n kàn yí lẹ́nu ilé wọ́n ti ṣèlú sáàdì lórí ẹ̀ lórí àǹfààní rẹ̀ ní poultry fún àwọn adìẹ gan hmm. nípa àìsàn tó lè máa sí wọ́n ní ara ìyẹn tàgírì so yàtọ̀ sí pé ti tèèyàn gan nípa gonorrhea infection léyìí lọ́pọ̀ máa lò bọ̀ tó dé ìrújú náà ni wọ́n ń sàlàyé pa pé dúdú lẹ̀ rẹ̀ so a wá padà rí pé àwọn ìyá wa wọ́n máa ń mú àwọn oríṣiríṣi plant kan bí irú ata sọ̀bọ̀ wọ́n á jù sínú àlùbọ́sà wọ́n jù sínú ọ̀gẹ̀dẹ̀ tí ọ̀gbọ̀n láàrin jọ méjì jọ mẹ́ta ó ti pọ́n yàtọ̀ sáwọn tí wọ́n ń pààyàn orúkọ máa ń sọ most of the time as a health practitioner wọ́n á lọ mú cambad wọ́n á lọ sínú inú ọ̀gẹ̀dẹ̀ nínú fún torí ṣe pé kó lè sáré pọn torí pé wọ́n sáré fẹ́ méèkì èrè tí tí wọ́n expect so bẹ́ẹ̀ ní àti tàbírì wọ́n á jù sínú ọ̀gẹ̀dẹ̀ tí ò tí pọ̀n láàrin tó méjì tó mẹ́ta bí ní lára àmọ́ ọmọ àpọ́n so kèdè sí wọ́n gé kí ni contact yẹn there's a kind of heat tí ó jáde lára tàǹgìrì yẹn sí ara ọ̀gẹ̀dẹ̀ yẹn so ara wọn náà ni ìgbà tí mo ṣe nígbà tí àwọn bàbá wọn ń gbìyànjú láti pé kí èèyàn ó sọ̀rọ̀ láti wá research lórí nǹkan yẹn ni mo sáré wá ń wo àwọn tó ní ṣe pẹ̀lú phytochemical tí wọ́n máa ń release ara ẹ̀ náà ni wọ́n ṣàlàyé pa phenols so mode of action rẹ̀ àti bó ṣe máa ń discharge it kind of action rẹ̀ wọ́n sọ wọ́n sàlàyé compound ẹ̀ nínú chemistry effect ẹ̀ so bọ̀ láì ní gba àsìkò so òun náà máa ń release heat kúrò nínú ara àwọn phytochemical yìí ni wọ́n wá ń sọ yìí so wọ́n máa ń release ẹ̀ bí ju bí àdìbọ́sà sí máa ń release heat tí wọ́n bá jù sílẹ̀ báyìí kìí sójú ẹsẹ̀ yẹ ọmọ ara ìdí láàrin ọjọ́ méjì sí mẹ́ta yóò ti máa change the system ara inú fi máa ń tì lọ tì bọ̀ ṣùgbọ́n tí àbásàlàyé báyìí yọ́ dà ọmọ àbí ẹbọ náà ní òṣèlú torí pé táwọn náà gbọ́ yẹn tí bá ti pé research contest wájú lórí ẹ̀ tó wà láàrá bẹ́ẹ̀ náà ni wọ́n sàlàyé pápá ọmọ ilé tó láti yà síbẹ̀ is opportunity too so nípa ọmọ ilé àti bóríṣìíṣìí tí wọ́n ti kó ti bọ́ sínú kòkó ọbẹ̀ táwọn èèyàn ti eh, eh, eh, àti iyọ̀ ìtì tí ẹ̀ náà tó release ọmọ máa ń lé àwọn ọmọ lé yẹn and so many things like that sẹ́yìn pé kọ́kàn máa release àwọn ìtì ẹni kìí ṣe ìtì pé agbómi gbóná sórí iná ìtò máa ń release is a poison to viral infection wàláwàlá. barakallahu khairan jazakumullahu khairan ọlọ́wọ́ sáyé lẹ́sọ̀rọ̀ rẹ̀.